Mysteries are things or situations that are unexplainable or ununderstandable. Ó ti pé ọdún mẹ́ta báyìí tí Dọ̀tun ti ya wèrè báyìí. Kó bá lè mọ bó ṣe tó nígbésí ayé mi àti bí mo ṣe gbé ẹ. Mo lọ gba IOU níbi iṣẹ́ mi just to buy you this on Valentine's Day. Ìwọ ò tiẹ̀ béèrè lọ́wọ́ àfẹ́sọ́nà rárá wípé ẹ̀ kí ló dé tí fi ya wèrè. I don't know. I said, you. Ọmọ dáńkù yìí. Àwọn èèyàn sọ ìsọkúsọ nígboro nítorí pé wọn ò mọ̀ mí, wọn ò mú anything pa mi. Kí ni ká ti wá sọ tiẹ̀ tó súnmọ́ mi bí iṣan ọrùn? Kí ni kankan gan-an tó o mọ̀ nípa condition Dọ̀tun? Kò sí kankan náà tó yé mi. Ó di ọjọ́ tí ẹ bá sọ ẹni tí ẹ jẹ́ fún mi gógógógó kí tó máa ṣe sí yín padà dáadáa. Bóyá náà ọkùnrin tó wà gbòòrò yẹn torí kò bóyá òun ní brain tó ṣáàpù bóyá òun playboy bóyá òun gold digger tó ti wá dá ọgbọ́n tó lù yín jìbìtì ara ẹ jẹ́ mo ní mi ò pé mo tún lè love anybody bí mo ṣe love Dọ̀tun. Deji investment ìwọ ló ní company. oh understand dé ọmọkùnrin ò tó o. so ẹ̀yin ẹ lè gbẹyìn mi jẹ. kí wàá jẹ̀bi lálùkì àmọ́. mo kọ́lé fún bàbá àti màmá mi ṣùgbọ́n wọn ò bá lọ́wọ́ mi. gbogbo jágbàjàgbà yìí ìgbà wo ló máa dópin. ẹ ṣé ìmúra ẹ ó yẹ kó dópin. Ah ó ti wà látètè kọ́sẹ̀ ni bẹ́ẹ̀ ló wà ní bẹ́ẹ̀ ni ó sì wà títí láyé. jẹ́ padà. ṣé ẹni tó introduce yín sí wa ti ṣàlàyé bí a ṣe ń ṣiṣẹ́ tiwa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ o ti ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́. fọ́tò ẹ̀ mo ti yọ síta tẹ́lẹ̀ náà. Chandelier. ẹ sẹ́ǹdẹ̀ sórí fóònù mi. owó wa nǹkan. ó ní. ṣó pé. ẹ ó pè ṣé kí n gbé ẹ jẹ. trust. ok. ẹ fún mi ní jọ́ mẹ́ta tá a máa fún jọ́ mẹ́ta ẹ gbélé gbọ́. Ah, ok. mo ti sẹ́ndì picture already. I'll check it. kí ló ń sọ. torí ibi tí a fẹ́ lọ ní ọjọ́ sunday ó wà important pé ká jọ lọ àwọn méjèèjì mo dẹ̀ mọ̀ pé kí mọ́mí ò fẹ́ kó jáde ọjọ́ sunday please ilé very important. well actually ṣe wọn pé sunday a máa fi ń rest nílé wa ni mm. everybody I want Lily máa but nevertheless i will do anything for you. i know. so I'll will put in my pin. èmi náà ti mọ̀. ọ̀rẹ́ àkúrò. dákẹ́. kí ló ṣe yìí o. ṣe kí ló fariwo wọ́n ti wájú. dákẹ́. kí ló ṣe ń tẹ̀gbọ́. ẹ ya wèrè ni. Ah. àwa àlejò gidi la bá yẹn farabalẹ̀ ẹ má ṣe yàmàyàmà kẹ má rí yàmàyàmà o. ẹ ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ètò ẹ má lọ. pátá hello black monkey ṣé wọ́n ní ọlámídé ọmọ chief ọláyíwọlá. báwo ni sọ́dọ̀ ní. èmi sà àwa ni àwa ni sà wọ́n là jẹ́ bẹ́ẹ̀. hello aunty àti wà ń ká má carry out operation ọ̀kan. but why ma. ká má pa anybody. ok ma jí sẹ́fún wọn ma sọ fún wọn. then guys àǹtí ní ká má pa anybody bí ká dẹ̀ move kó ní ká má bọ̀. why ṣé oṣù ọ̀pẹ jupiter mama ló pè é ṣáá papọ̀ ni ṣùgbọ́n òun lè léyìn náà guy relax let's go. Ah, let's go move it. God bless you sir. Oh, o ṣe jésù. my god. so okay. ah dúró kí ni tí mo rẹ náà ta ni ẹ náà kí ni tí mo kọ́ tó ṣe fáwa. àwọn the mi tá a máa lò ìwọ ọmọ stọpà lójú ogun tániwọ àsọfúnmi àwa alówó alẹ́nu àti wọ́nyọ òkè làwọn wà o ò fẹ́ mọ̀ òkè làwọn wà o tánilẹ̀. ara yìí farabalẹ̀ náà ẹ lè farabalẹ̀ náà ṣé èmi tí mo sọ nǹkan tí mo ṣe mi ò ní reason ni a ẹ dúró bóyá kẹtẹ bí kẹtẹ bí pé kí nìkan tí mo rí tí mo fi ṣe nǹkan tí mo ṣe àmọ́ kò lè yé yín o tàǹtí bá yọjú ó máa bí ọjọ́ ah, ẹ máa ṣì tí mo wọ ìsọlẹ̀ ń lọ tẹ́lẹ̀ rẹ̀ ń dùn tó yà wèrè ni ṣe ẹ̀rí bálábọ̀dé ni bọ̀bọ̀ ìṣá alábọ̀dé yẹn kí iṣẹ́ tẹ̀mí ti gbowó ẹ̀ tí mo ti sẹ́ẹ̀ nílé ìwọ ló ń tẹ̀lé ẹnu àbí ló ń tẹ̀lé ẹnu ó dà sórí tí jupiter bá bá dé sí tó bá sọ̀rọ̀ tí wọ́n bá sílẹ̀ yẹn tí wọ́n bá sílẹ̀ yẹn wà á fi wọ́n ìbá fi fọ́ orí ẹ̀ dànù àárí. Ah! ó sú mi mẹ́ ó sú mi mẹ́ ó tẹ̀ dàbẹ́ ó dàbẹ́ àwọn ló ń bọ̀ yìí. ṣé mo tó nǹkan tí mo gbọ́. ọmọ jupiter ọtọ ni ọwọ́ ìlú ìburúkú ni o àti wọlé àti rẹ nìyẹn káàdẹ̀ pa onírọ̀ ẹ̀pọ̀ pé ká má pa ó tó wẹ́tì náà. ó lé mi ni mo pe òun. of course. bíi ṣé òun tẹ̀ mí lójúmọ́lẹ̀ o kí ni ìṣòro gan-an ó ṣé kó bá lè gbàbọ̀dé fún mi lóṣùwájú ẹ̀mí àbí kó bá lè gbàbọ̀dé fún mi. àǹtí mi ò lè gbàbọ̀dé fún yín. kí wà ní. àǹtí alágbẹ̀dẹ tó ń lu irin lójú kan àmì lórí tẹ́bálẹ̀ gbà ńlá yìí lè sọ̀rọ̀ máa sọ̀dẹ̀ fún yín. ó yẹ fúdì sọ̀rọ̀ nísìnyí mo fẹ́ gbọ́ àǹtí sẹ́rántì sítórì tí mo sọ fún yín pẹ̀lú bọ̀bọ̀ kan tí mo sọ pé ó ràn mí lọ́wọ́ kó tó di pé ìṣẹ̀lẹ̀ àwọn adigunjalè kó tó ṣẹlẹ̀ sí mi kẹ́tó rí mi. nígbà tá a máa wọlé báyìí bọ́bọ́ yìí gangan lẹni tó ní ká lọ pa. wọn ò pé kí ni mo fẹ́ ṣe táwọn ọ̀gá àìsàn ṣe ní gbẹ̀mí ẹ̀ dànù ìyẹn ló jẹ́ kí n dẹmọ bí ẹni pé mò ń bá yín sọ̀rọ̀ mo lè jẹ́ kán pa lórí mi. Ah ó oh, ṣe ah! ẹ wo ẹ̀yin boys ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ́ bá rántí nígbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tá a ti jẹ nǹkan kan tá a ti mọ ibi tá a ń lọ tá a mọ ibi tá a ti ń bọ̀ ó ti wà nínú àkọọ́lẹ̀ fún wa pé tó bá gbéṣẹ́ fún wa tẹ́nìyẹn bá jẹ́ aláàánú wa a gbọ́dọ̀ pa no matter how small tí orin náà bá jẹ́ olórí bọ̀bọ̀ ilẹ̀ ni tí wọ́n gbé fún wa yìí mo fi ọlọ́run bá bẹ̀ yín ẹ má bínú sí mi àmọ́ owó tí mo fún yín òun yáàfin ẹ̀ máa kó lọ máa fi àyà di máa mú nǹkan tí màá sọ fún bọ́bọ̀ yìí ẹ gbàgbé ẹ tújú ká ẹ ṣe fàájì mo mọ nǹkan tí màá sọ fún ẹ má wọrí. ọlọ́pàá ẹni nẹ. owó ẹni ṣe kò gbogbo pé. ẹ fọwọ́ kàn. a lè fọwọ́ kàn torí iṣẹ́ tó gbé fún wa ẹran ọ̀run pé ẹni tó ní ká lọ pa ọmọ olóore ni tí ò gbọdọ̀ jí sí kòtò. Eh, but ikọ̀ tí mo rò ni pé you are professional to the extent pé tí ẹ bá mọ ẹ̀yàn ọ̀gbọ̀n máa pa but ẹ ẹ̀ tí ẹ lè mọ ẹ lè mọ ẹni yìí náà. <laughs> mo ti ṣàlàyé reason tá a ṣe lè ṣe àmọ́ tó bá gbìyànjú àti lọ ṣe níbòmí <laughs> ẹni tó bá gbé ṣe mi tí ò bá pọ̀ ó ṣetán àti lọ sọ́run nìyẹn. ọ̀rọ̀ tí mò ń sọ yìí nígbà tí kò yé màdàmí yẹn owó yìí tó gba kẹfí ṣe nǹkan tí mo ní kẹ ṣe ní tí ó bá dẹ̀ tó kẹsàn-án fún mi kí n áàtì sí. Mr. Man wọn fún ẹ wọn ló ń béèrè o tó máa gbélé lọ́wọ́ sẹ́mi ẹ gbé ni ṣówó ẹ ò gbé ni. ẹ ó gbé but that's not the point ikọ̀ tí mo ní kẹ́ ṣe ló mátà sí mi kẹ́ bá mi di pẹ̀lú yẹn. tẹ́ni kí wàá ní ìjókòó yín àǹfààní wà láti dìde kẹ́ máa lọ. there is fire on the mountain. kí ló dé. mọ́mì ẹ wo believe ní bìlífẹ̀ o àwọn assassin tí mo pè é lálẹ́ àná wá bá mi nílé ẹ̀gbọ́n mi ló wà behind it òun ló set me up. báwo lè gbọ́n ìṣe máa fẹ́ pa ẹ́ that is impossible. Mommy, I know what I'm saying ẹ wo ìkan náà àwọn assassin yẹn wọ́n ti ṣe lóore years ago òun ni ò jẹ́ kí wọ́n pa mí if not for that i could have been a dead person by now. calm down ẹgbẹ́ ò lè sọ pé òun fẹ́ pa ẹ́ kí ló dé kí lẹ́jọ́ ń fà ẹ̀ kọ́ now mọ́mí kí ni mo fẹ́ fi ṣàlàyé fún yín. kò lè possible. kí ni mo fẹ́ fi sọ fún yín kí ni mo lè ṣe tẹ́fílẹ̀ believe ẹ̀gbọ́n mi ló set me up. no ẹ̀gbọ́n ò lè pa ẹ́ máa gbọ́n mi ẹ̀gbọ́n ò lè sọ pé òun fẹ́ pa ẹ́ ìyẹn ò lè ṣeé ṣe kí ló ṣe fún tó máa sọ pé òun fẹ́ pa ẹ́. mọ́mí ẹ gbàgbọ́ nǹkan tí mo sọ ìkan lára àwọn assassin ni mo ti ṣe oore fún òun ni ò jẹ́ ká pa mí by now you could have been mourning. wọn ò bí dáa láti sọ pé òun fẹ́ pa ẹ́. wọ́n bí mi dáa dáadáa wọ́n bí mi dáa ẹ wọ́n bí mi dáa mo dẹ̀ máa pa á ẹ gbọ́ mi gbọ́ mi gbọ́ mi máa pa ẹ. ìmọ̀já kẹ́hìntì ẹ o. máa pa ẹ tí wọn ò bá kọ́ ẹ dáadáa tí wọn ò kọ́ ẹ máa kọ́ ẹ. wo jẹ́ sọ fún ẹ tí àwọn assassins ò bá rí ẹ pa máa pa ẹ fúnra mi with my bare hand. ṣé ń gbọ́. ìmọ̀já kẹ́hìntì ẹ o. ọláyẹmí wàá pa àbúrò ẹ. bẹ́ẹ̀ ni mo sọ. nítorí ogún. bẹ́ẹ̀ ni mo sọ torí kò gbọ́n. ṣé òun mú gbóyó. <laughs> mọ́mì mo ṣì máa mu igbó àti ọ̀dàn torí wọ́n á lè jẹ́ olùrànlọ́wọ́ fún mi àti pa ẹ́ ó máa motivate mi á instigate mi màá lè pa ẹ́ màá dúró tiẹ̀ pé èmi ni mo pa ọ́ àbúrò mi dẹ̀ ni torí kò gbọ́ because tó bá gbọ́ wàá mọ̀ pé position tó tó fẹ́ fún ẹ yẹn ó merit yes ó merit because èmi lè gbọ́n tó kọ́kọ́ bí sáyé secondly mo ní experience rẹ lọ so why tó ṣe máa fún ẹ ní position tó máa sọ pé wàá fẹ́ gbà naturally tó bá gbọ́n ó yẹ kó sọ pé no èmi làbúrò ẹ̀gbọ́n mi ló yẹ kó wà ń bẹ̀ tó ti gbọ́n yẹn èmi á kọ́ ẹ lọ́gbọ́n nípa pípa ẹ. ọ̀rẹ́ mi dákẹ́ wàá pa àbúrò ẹni same blood nítorí ogún. máa pa máa pa torí kò gbọ́n torí tó bá yẹ kó gbọ́n ni ẹ wàá mọ̀ pé nǹkan tó ń ṣe wrong. tí n bá dẹ̀ sọ̀rọ̀ sí ẹ wàá sunkún you will shed tears wàá sunkún tí n bá sọ̀rọ̀ sí ẹ. èmi á sunkún ok kémi tó wá sunkún màá wá pa ẹ̀yìn lẹ́kún. Ah! àwọn èrò ah! ah, ló sọ wàá pa mí lẹ́kún ó yá pa mí lẹ́kún mọ́mí ẹ fi mi lẹ́kùn. àná pamílẹ́kùn. ọmọ ẹ fi mi lẹ́kùn. pamílẹ́kùn ọláyẹmí pamílẹ́kùn. ẹ fi mi lẹ́kùn. wá pamílẹ́kùn. ẹ fi mi lẹ́kùn. wá pamílẹ́kùn. mọ́mí mọ́mí mọ́mí mọ́mí sọ́wọ́n dáná lẹ́. mọ́mí. mọ́mí mọ́mí mọ́mí mọ́mí ìyá ẹ fún wọn. mọ́mí bàtà mọ́mí yà mí. ẹ ah! ẹ mọ́mí mọ́mí mọ́mí ha. kí n bá sọ̀rọ̀. ṣe rí ìbọn ẹ̀ dáná ṣe ìbọn ti pa mi. ẹ mọ́mí ṣe kí ni mọ́mí ṣe kí ni ẹ ti pa mọ́mí you have killed her ẹ ṣe ní ọgbẹ́dẹ pa mọ́mí. ẹ̀rí no no no no no ẹ chẹ́ẹ̀kì ẹ̀yìn yẹn níbi tí wọ́n máa ń kó jack sí ibẹ̀ gangan mo kù sí ẹ ṣí tẹ́ bá ti ṣí báyẹn máa rí ń bẹ́ẹ̀ ìbọn písù kékeré ni mo fi síbẹ̀ fúnra mi yẹn ah, ah. ẹ ẹ ti wọ ẹ̀rí ńbẹ ṣó dá yín lójú ṣá torí písù èmi mo fi síbẹ̀ o ìbọn písù yẹn mo fi sẹ́yìn ńbẹ black man ni black ok ẹ jẹ́ kó máa lọ ẹ jẹ́ kó máa lọ. àgbọ̀ àbí bọ̀bọ̀ yìí ó ń ríran ni àbí ó ní bàbá tó ń ríran fún mo fi síbẹ̀ ọ̀nkú ah. hmm. ọlọ́run ọba ò ní fi yín lẹ̀ sáyé mú. àmín àmín. ọlọ́run ọba ò ní fi yín lẹ̀ fún kópa ẹ̀gbọ́n yín kàn sáré lásán ni ẹ̀mí yín ò ní tọwọ́ ẹ̀ bọ̀ àmọ́ mo fẹ́ kí n nílò kan mo dẹ̀ fẹ́ kẹ́ tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́sẹ̀kẹsẹ̀ mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí báyìí àǹfààní wà láti sun ilé yẹn ní alẹ́ ìmọ́júmọ́ ọ̀la ṣùgbọ́n tílẹ̀ bá ti mọ́ ní ọ̀la ẹrù yín kéré ó tóbi ni ẹ̀rí pé páàkì ẹ̀kún bẹ̀kẹ̀dẹ̀ jáde kúrò nílé ìfọ́ àtó bá ṣe ṣe kẹ́ fi gbogbo ọ̀tá ẹni sílẹ̀ sínú ilé yẹn kẹ́dẹ̀ bá ti yín lọ kí ló dé. ìdílé léyìí o nínú àwọn èèyàn wa tàjọ kọ́kọ́ wa tàwa ọ̀pẹ́tì yín ìkan nínú wọn tó jẹ́ pé èmi àti ẹ̀ close tí mo sọ àṣírí gbogbo nǹkan tẹ̀ ṣe fún mi tí mo jẹ́ kó mọ̀ òun ló ta information tí mo wá sọ fún yín lálẹ́ yìí fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo gbọ́rọ̀ yẹn ni mo ṣe sọ fún yín pé ẹ jẹ́ ká try láti meet me ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ó jẹ́ kí n mọ̀ yín pé ẹ̀gbọ́n yín tún ti lọ bá àwọn set of people tó jẹ́ assassin pé kán lọ pa yín lẹ́ni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó ti san gbogbo owó tó fẹ́ ah. gbà in fact ẹ má jẹ́ kí n parọ́ fún yín nǹkan tán láwọn fẹ́ tán stírí owó yẹn ló gbé fún wọn pé àníṣe òun fẹ́ rí ẹ̀mí yín ní orí ìpè mọ́ wọ́n dẹ̀ ti fún un ní ọjọ́ mẹ́ta yes three days. ẹni ló ṣẹ̀ lọ pé owó yẹn sákàǹtì wọn ṣùgbọ́n mo mọ̀ pé ẹni lásán wọn ò lè ṣe nǹkan kan wọn á try láti máa find out information bó ṣe lè mú yín wọn ò ní anything tán lè ṣe lónìí from tomorrow <laughs> anything can happen o that's why tí mo ṣe sọ fún yín wípé ẹ lè sun oorun ní inú ilé yẹn ní alẹ́ yìí ṣùgbọ́n tílẹ̀ bá ti ń mọ́ lọ́la ẹ gbọ́dọ̀ dúró ẹ̀mí yín ò ní tọwọ́ tàbọ̀ o kò jẹ́ bó ṣe jẹ́. mo gbé kí ni mo ṣe fẹ́ gbọ́n tó ṣe fẹ́ pa mí kí ni mo ṣe ọláyẹmí kí ni mo ṣe fún ẹ mi ò bẹ́ẹ̀ dùn kankan náà wà tó ṣe fẹ́ pa mí ó dẹ̀ dẹ̀yìn lẹ́yìn mi. Ah. Ẹ̀gbọ́n. Yes. Thank you for the vital information. Kéde máa wo láti ìgbà tí wọ́n ká mọ́rí last time. Láti ìgbà yẹn mo ti ní sleepless night. Mo wà worried pé ah Mr. B tí mo mọ̀ tẹ́tẹ̀lẹ̀ he is not that kind of a, a rough human being. Ẹ wa cool ẹ wa calm any wa tutu bí àdàbà. Kini ni nǹkan tó sún yín débi iṣẹ́ tí ẹ̀ ń ṣe? Iṣẹ́ tí ò bọ́ lọ́rùn tí ò dùn mọ́ lọ́rùn society wa gan wà against ẹ. Hmm, ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ tẹ́ bèrè and then mo dẹ̀ rẹ́dí àti sọ àṣírí yẹn fún yín. ẹ rántí ijọ́ tí ẹ pé owó fún mi pé kí n fi run any business tó bá wù mí àtìyàwó mi. ó bá yà mí lẹ́nu àní mo ti ń débẹ̀ báyìí bára nígbà tí màá rí ọkọ Ọlámídé bí mo ti ń dọ́fíìsì wọn báyìí wọ́n ní àwọn ah, tí ń retí mi tipẹ́ mo ní kí n jókòó kí n jókòó àwọn ọ̀rẹ́ wọn tí mo bá lórí ìjókòó wọ́n introduce mi sí gbogbo wọn wọ́n ní ah, ọ̀rẹ́ mi nìyẹn o kíní kan orí mi kọ̀ọ̀kan wú torí mo gbọ́ àwọn mo mọ gbọ́ àwọn tó wà lórí ìjókòó mo rí pé àwọn èèyàn ńlá gidigidi ni wọ́n náà bá gbé mi wá ní ká lọ wọ́n gbé mi lọ sílé oúnjẹ wọ́n tẹ́ mi lọ́rùn gbogbo oúnjẹ tó wù mí ni mo jẹ wọ́n bá ní sẹ́mi ò kánjú mo ní mi ò kánjú wọ́n bá ní kí n tẹ̀lé àwọn ká nígbà tá a débi tí a lọ ọlọ́sẹ̀ mi ti ń bí kan ni létà la ń bọ̀ bó ṣe yà sínú báǹkì nìyẹn. bank yes. kí ló wá ṣẹlẹ̀. bàbá ní kí n dúró sẹ́gbẹ̀ kan bá withdraw owó yẹn. bàbá ní kí n dúró dáhùn bó ṣe jáde lọ sínú mọ́tò nìyẹn bá lọ mú báàgì. mo sáré pé wọ́n ní kí n máa bá wọn ka owó yẹn ìgbà tí mo ka owó yẹn jẹ́ two million bàbá ní kí n máa gbé lọ pé owó wa nìyẹn. ẹ two million irú ni. ọjà kí n mọ pé òfin sẹ́kìnì àti àwọn bàbá sí tíyà òfin ní jẹ́ olórí ọmọlọ́wọ́ yìí. Hello, Mr. Man. Fara ẹ balẹ̀. Jókòó dáadáa. Ṣọ́ra àtọ́ ń wo ìránṣẹ́ kù wa o. Àmọ́ tí kù tí wá bá gbowó èèyàn kò kí ń pààyàn. Mo náà question kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ fẹ́ kó dáhùn láàrin one seconds. Ó gbé owó kan wọlé yìí nírọ̀lẹ́ àná nínú black bag tó lọ gbà ní bank. Hmm? káyì má rí o má rò kó ń ṣọ́bẹ̀ ẹja má wojú àwọn tó wà lókè yìí wó tú wọn o ti rí wọn ọ̀bẹ lẹ́nu wọn o wọn ò ní ṣe dem fine wọn fresh wọn máa ń wọ bàálì lẹ́kọ̀ọ̀kan wọn dẹ̀ máa ń dé máa glass wọn máa ń dókè lẹ́kọ̀ọ̀kan ọ̀dọ̀ alájì wọn máa yọ kọ́pá thirty thousand wọn máa ń wọ báǹkì wọn máa ń yẹn tó wá sanwó wọn dẹ̀ máa ń yẹn tó gbowó bẹ́ẹ̀ lọ ṣe rí wọn náà bóyá gbowó bóyá gbowó bóyá jáde lọ́rùn wọ Delamere one latest Delamere báyìí ó fine gan ẹni tó dára wọ black top black jeans bag black lẹ́fi gbowó ṣe rọnà àbótọ́. nítòótọ́ mo lọ sí bank àmọ́ bank ta lọ ẹ̀ńtàjọ lọ ẹ̀ ló lówó ẹ̀ bá ṣe ń jáde wọ́n ti gbowó lọ ẹ̀mí o èmi kọ́ mi mo lówó. Ah, ah, ah, kí ló dé tó ń parọ́ náà ọ lẹ́ni tó bá parọ́ àṣekí ni ajá ni ó lè wọ ẹ̀. ẹ̀yin tó jẹ́ pé tẹ ṣe ń kó inú báǹkì báyìí tó ní tọ́mú dẹ̀ ti gbé owó yẹn fún ẹ ló ti kó sínú mọ́tò títí ẹ̀ tó ti bá tiẹ̀ lọ ó dẹ̀ dá káàpù dúró ní kó máa gbé ẹ̀bọ̀ ńlé gbogbo tó ṣe débì pátápátá la mọ́nítọ̀ ẹ débì wàá tún parọ́ ó bá tètè jẹ́wọ́ kó bá má dẹrùn ògùn o ìjọ ìbábọ̀ ọkọ mi ìjọ ìtòlẹ́ ọlọ́ ìjọ mo kí n gbàgbọ́. ṣọyẹ orúkọ mi hàn. kí ni bọ́lá rẹ lọ. wà á sáwọn ojú tó wo yìí ojú wa jọ ojú síbi ìṣì ni àbójú wa jọ kọ wíńdò ni kí ni bọ́lá rẹ. ọkọ ẹ tó yẹ kó wú lẹ́nu sí wa kú lẹ́nu sí wa á bèrè tásìwò obìnrin lásán lásán ló wá ń gara kí ló fún ẹ ní ìdásẹ̀ ṣókè tó wà lọ́wọ́ mi tí bá fọ́ sí ẹ lórí iná nílá ẹ lọ́rọ̀ ẹ èpè apá ẹ nì lórí èlò lórí èlò tó fẹ́ para ẹ dànù lórí two million péré two million ọmọ èṣù filẹ̀ tẹ̀lé òun á gbowó fún ẹ káwọn bàbá ti wà lọ ah, wo Mr. Man mo fẹ́ kó rántí o ìbọn ò ló ń o ẹ̀mí ló ń jẹ́ bọ́n wọ́n á ní láti stress wọlé kó gbowó fún kàmá. lékè iṣu kẹtọ ọkẹ kọ́ má lọ gbé. rárá ọ iṣan. kò sówó gbogbo lọ́wọ́ wọn lé ní. ọ iṣan. nǹkan tó ṣe fún lady yẹn ní operation jẹta tó jẹ́ pé ńgbà tó kúrò lórí ẹ̀ ó dágbére fáyé straight wá ṣe fún bèbí kárẹ́ lè balẹ̀. ẹ pàjẹ́ kan sùn lé ẹ bá bẹ sọ ọmọ ọ̀nà lé ẹ bá gbé jáde ó wà ní ìgbàgbé náà ó wọ́n láyé ìyàwó rẹ̀ kí ni kí ló ṣe wọ́n wọ́n wọ́n farabalẹ̀ wókè wókè ojú wa ṣé àwọn tó ń wò yìí kò sí àwọn tó fẹ́ ṣe wọn o tó ti yẹ. Oh, Alpha guys. Confirm. Oh, ah, ọmọlúwàbí ọmọ yìí. Tó ṣe wà yìí tó bá gbà kò tí ìbò wọn máa ti. Wọ́n á wọlé wa. Guys, ẹ lé ìdẹ̀ síta. Ẹ máa mú ìṣó ń Tell mọ́tò wa. Tẹ̀lé wọn báyìí sọ yẹn. Tẹ̀lé wọn. Àwọn ọmọ tẹ̀lé wọn filẹ̀. Ọ̀dẹ̀ bìí sẹ́ta síwájú yẹ filẹ̀. Ó ti yẹ. Tí bá ṣe move o máa tẹ̀lé mi. Ah. dáa tí wàá lọ tẹ̀lé wọn wàá fún ẹ. dáa pọ̀ pọ̀ mi gbọ́ mi yẹ ẹ ẹ bí mi ẹ ṣe sá ẹ jẹ sá ẹ ní ìlú bá jẹ sá ṣe jẹ sá. báwa tó kú kọ́sítọ́mà báwa tó kú kọ́sítọ́mà. ọ̀gá àdìsọ fẹ́ kọ́ tó bá díjọ́ mi èyí kí n máa nífẹ̀ẹ́ oúnjẹ mi ẹ lọ o tún gbọ́. bẹ́ẹ̀ ni o ṣe é sọ àwọn ọlọ́mọ òru là ń ṣèkà ẹnikẹ́ni tó bá ṣe lọ́sàn. o kò ní farade lọ o ní farade lọ tó ṣe wà yìí. wà kàsámi àwọn làní tó bá ní kó fara ilé sílẹ̀ kó ṣe bíi titi ẹ̀ èpè apá ẹ̀ níwúsẹ̀ láyọ̀ lóde láyọ̀ síde kàkàràkà. àápọ̀ ìyá ẹ̀ tó wọ́n ti láwọn èlò máa fún wọn lọ́nà àjíjọ gbọ́dọ̀ àná wọ́n jì gò ti yẹ wọ́n mẹ́sì àfi wọ́n bá kà ó. let's go. Ah! Mm. Ah! Ah! Ah! Ah! Ah! Fábio! Somebody! Ah, somebody help me. Yes. Kí ló ṣe é? Àwọn olè ni. Àwọn olè. Olè ni o. sunkún ẹ má sunkún mọ́ ṣe ti gbọ́ ó ti tó ṣe ti gbọ́ ẹ má sunkún mọ́ wọn lásẹ̀kùn tẹ ti lajú ẹ jẹun ẹ̀sìn kankan ẹ béèrè ọmọ àtìyàwó ẹ má wọ ọyọ máa wà ó kì í ṣe ti gbọ́ ẹ má sunkún mọ́ ẹ mọ̀ pé ojú ibi tó ti fún yín nìbọn kò tí ì heal so ẹ má tún lọ dá wàhálà ẹ̀mí síra yín lọ́hùn ṣe ti gbọ́ kú ṣe gbọ́ ẹ má wọ ọyọ àti òní pẹ́ dé ṣe gbọ́. mo ti gbọ́. story ẹ sad very very sad If mọ̀ pé eré àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ṣì wà ní ayé àwọn tó ń ṣòro ah, èmi rò pé ilé ayé yìí ṣe tiẹ̀ kì í ṣe tèmi ni kólúkálukú máa ló ń lò yẹn àmọ́ àwọn olórí burúkú tó ṣe nǹkan tí wọ́n ṣe yẹn wọ́n kàn ṣe tiwọn ni wọ́n ṣe tiwọn ni wọ́n á pàdé òde tiwọn náà lọ́nà kò yẹ mo fẹ́ kó fi ọkàn ara balẹ̀ ṣorí ibi tí ẹni tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ yẹn ibi tí òrò ayé ṣe dé èmi á ṣe fún ẹ bẹ́ẹ̀ ni tí ọlọ́run bá ràn mí lọ́wọ́ màá ṣe jù bẹ́ẹ̀ lọ. adáwọ̀ náà náà kúnra ọkùnrin òkè náà balẹ̀ ẹ̀ kí ni mo ti sọ tí n bá wá ṣe gbogbo rẹ̀ tí mo fẹ́ ṣe ń kọ́ kí ló máa wá ṣe fún mi. Hmm. Stella. Yes. mo fẹ́ kó mú bíi lọ sí kan lára àwọn yàrá tí a ti ṣe yẹn i want you to make him very comfortable fún láṣọ tuntun fún lóúnjẹ jẹ́ kó feel free. Hmm? okay. bóyá tẹ̀lé. ó sì kàn. ìtọ́pẹ́ màá rí later. okay. ti ṣẹlẹ̀ o bìtì já mi sí o mo ṣe gbọ́ conversation àti láìpẹ́ yìí social moment tó máa ń gbé contract wá fún ẹ o mo over gbọ́ conversation tó ń sọ láti látàárọ̀ o mọ senator Okereke tó wà ní Imo State yẹn. senator Okereke máa tó dúdú yẹn. máa ẹ ní tá bá lè parí operation within two days tí senator yẹn bá dẹ̀ balẹ̀ pé any amount tá bá ní o máa fi fún wa and our guys tó bá ṣe operation yẹn pé ó compensate wọn to the fullest. really. i'm telling you. then because of fún àǹtí girls lọ ṣiṣẹ́ yẹn náà ká fi prove ara wa. má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o tábà ní kò ní burú tó bá lọ yí wọ́n kọ́ jẹ́ ká involve àwọn guys yẹn kájọ ṣe operation yẹn kan náà. èmi need cash o mo fẹ́ ra mọ́tò fún àwọn parents mo fẹ́ change cars o. má worry We'll be dà ṣùgbọ́n. báwo ni. tàbí ṣó wà ń ọmọ okùn rẹ̀ mi mo kàn sùn mo jí nsìn mi ò rántí nílé níbo náà lọ. àǹtí sáré jáde ni wọ́n máa tó dé within one hour time. Hmm. anyway kò sí wàhálà okùn rẹ̀ mi ẹ wo ẹ jẹ́ kí èmi lọ sùn padà. babe ṣáà ti sọ̀rọ̀ ságbọ̀n báyìí. sọ̀rọ̀ ságbọ̀n kẹ́ ṣe bí yìí kò lè gbọ́ nǹkan kan lẹ́yìn kó sùn kó jẹun kó tún wo tv sí. kí ló ṣe. nothing ma. mi ò láì kojú ẹ̀ ìnà látàárọ̀ wọn kò rí pé ojú ẹ̀ ò fanimọ́ra kí ló ń ṣẹlẹ̀. kò sí nǹkan kan ó kàn láwọn kankan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. ó yá èmi rèé. àǹtí mo appreciate gbogbo nǹkan tẹ́ ṣe fún mi pátápátá in fact ojoojúmọ́ tí bá ti ń jí ni mo wá ń fi sínú àdúrà pé kọ́lọ́run ọba kò jẹ́ kí n lè sanjọ́ fún yín àmọ́ àwọn kọ̀ọ̀kan wà tó tún wù mí tí mo fẹ́ kẹ́ ṣe fún mi tó dẹ̀ mẹ́rù bà mí tí mi ò mọ bí mo ṣe fẹ́ sọ síta. kí nìkan náà. àǹtí mo mọ̀ pé ẹ mú mi gẹ́gẹ́ bí àbúrò ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mú mi gẹ́gẹ́ bí ọmọ tí ẹ bí nínú tí ẹ lè fọnà hàn tó fi lè sóríire délẹ̀ mo dẹ̀ fẹ́ máa tẹ̀lé yín jáde. <laughs> bíi ó máa ń bá mi jáde náà kò síbi tí mo fẹ́ lọ tí mo fẹ́ kéèyàn wà lẹ́gbẹ̀ẹ́ mi tí mi kì í mú ẹ so mi ì mọ ibi tí òun ṣe láti sọ. ooo. Oh! <laughs> àbí ibi tí èmi àtàwọn guys mi àti girls mi lọ ní ìjẹta lọ sọ. àǹtí ibi tí mò ń lọ gangan lẹ dé yẹn bí tẹ́ ẹ lọ yẹn mo fẹ́ máa bá yín jáde ẹ wo àǹtí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín ẹ má rò pé bóyá dìwé ìtẹ́sí rí mi bẹ́ẹ̀ help me. bóyá ojú èmi náà tutù bẹ́ẹ̀ yẹn o agbọ́n tó má máa ta ni tí ẹ máa kú tó nítọ́la tó dẹ̀ máa gbẹ̀mí lẹ́nu ẹni kò kí ń ju kékeré bí eṣinṣin lọ àǹtí ọmọkùnrin tá a bá bí tó bá kí nígẹ̀ tó bá kí láyà tí ò bá lè pàfọ́ọ̀mù gẹ́gẹ́ bí ọkùnrin tá a bá ti parí ẹni náà ní kékeré àǹtí kò máa burú jù ẹ wo àǹtí mo mọ̀ yín mo dẹ̀ mọ iṣẹ́ tẹ̀ ń o mọ̀ mi bẹ́ẹ̀ni o dẹ̀ mọ iṣẹ́ tí mo ṣe. bẹ́ẹ̀ni àǹtí. jọ ń torí ọlọ́run irú iṣẹ́ wo ni mo ń ṣe. àǹtí ó kí n ṣe pé mi ò lè sọ nǹkan tẹ́yìn sí àmọ́ ẹ̀rù ń bà mí. àǹtí ó dá mi lójú pé gbogbo àwọn ọkùnrin àtobìnrin tó wọnú ilé yìí wà assassin ni wọn. kí ni àrídájú tó ní àrídájú mi ni pé operation tẹ lọ last òun ni mo fi mọ̀ nítorí àwọn ladies wọ́n ń sọ àwọn kankan bíi tí mo dẹ̀ gbọ́ ṣùgbọ́n wọn believe pé mo gbọ́ nǹkan tí wọ́n ń sọ àtìgbà yẹn ni mo ti ń rò pé báwo mo ṣe fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ lè fi gbà mí gẹ́gẹ́ bí ọmọ tèmi náà lè máa tẹ̀lé ń jáde. bíi mo fi ọlọ́run ọba tó dá ẹ́ fi bẹ́ẹ̀ mo fi àwọn tí ó ti ara wọn jáde mo fi bẹ́ẹ̀ kò sí nǹkan tó béèrè lọ́wọ́ mi ní ayé àti ọ̀run tí mi ò ní fún ẹ mo fẹ́ ti ara ẹ̀yin ọlọ́run ni mo ń yan sàká láti ara ẹni mo fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀yin olúwa lógo jọ nítorí ọlọ́run bíi àtàrí àjànàkú ni kò ń ṣe ìfọmọdé o ò lè tẹ́rì you can't do it. ti pàyàwó yín God mo lè tẹ́ láti pẹ̀yìn náà ah. ah what a wicked world. in fact tí o bá jẹ́ olùrànlọ́wọ́ arábìnrin tí mo wà pẹ̀lú ẹ̀ ń sìn ọdún láti pàṣẹ arábìnrin yẹn náà ni mo ṣe wọlé sásásìn o ṣùgbọ́n òun ló gba ẹ̀mí mi là tí mo fi wà láyé di òní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí èyí ni mo ṣe rò pé kí náà ń pè láyé náà ń pè lọ́mọ ènìyàn ta lẹni náà tó jọmọlúwàbí kí ni mo fẹ́ ṣe mo ní nǹkan tí mo lè ṣe ní láìfì mi mọ́ because kò síyàwó mọ́ kò sọ́mọ mi ò lẹ́bí mi ò rárá mọ́ and then àti bo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìyẹn ni mo ṣe rò pé kò sí nǹkan tí màá ṣe tí mi náà bá fẹ́ jiyàn láyé ibi tó bá lè là ń bọ́ ọmọkùnrin. ah what a wicked world ah ayé níkà o eh, but nevertheless is never late uh, eh, Mr. B yìí kí ni nǹkan tẹ́ ẹ lérò pé mo lè ṣe fún yín láti jẹ́ kẹ́ ní good life ẹ eh, lè máa bá a lọ báyìí náà ẹ eh, ẹ ronú nǹkan tẹ́ ẹ lè ṣe kí n kí n help me financially ẹ eh, lè máa bá a lọ báyìí. Hmm, má lọ síbẹ̀ yìí. ṣebí sí wa yìí mo ti sá ọjọ́ kú àwa náà ń kì pé ọmọ ṣíṣe ń rojú àwa gangan là ń jẹ́ ọmọ àìsè ń bẹ̀bẹ̀ ó ti wá débẹ̀ tán ó ti dápọn iwájú ò ṣe lọ bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀yìn ṣe padà sí bí mo ṣe wà yẹn báyìí kí n parọ́ fún mi níjọ́ tọ́jọ́ kó bá ti yá ó ti yá nìyẹn tó bá tún hápùn kó tún máa pẹ́ náà ìyẹn kù sọ́wọ́ lọ́hùn tí n bá ṣetán pé mo fẹ́ ṣetán láti kúrò nínú ẹgbẹ́ tí mo wà yìí mi ìfẹ́ bá wọn ṣe mọ́ ah. mo ti gba ìwé ọjọ́ kú mi nìyẹn hmm. ẹni ìrànlọ́wọ́ tó bá wù yín láti ṣe àǹfààní wà kẹsí tó bá wà ní ìkápá yín àmọ́ tó bá fẹ́ nira jù fún yín ẹ fi mi sílẹ̀ ẹ jẹ́ kí n máa bá kádàrá lé ayé ara mi lọ ìkọ́kọ́ ni mo mọ̀ dájúdájú o gbogbo ọ̀nà táyé bá ń jáyé tí bá sì ń wà lórí èpè ẹni tí ẹ pè lẹ́gbọ̀n yín tó ń trace ẹ̀mí yín kiri tí bá sì ń gbọ́ gbogbo any information nípa ẹ̀ láti lè gbẹ̀mí yín mo ṣe tán àti guide mi ò dẹ̀ ní jẹ́ kábúrú kankan sí yín nítorí olóore mi lẹ́jẹ́ ìyẹ́ bó ṣe jẹ́. ẹni ọkùnrin kankan tàbí nínú obìnrin àbí tágbéjáde kún un obìnrin tó wọ̀ mí sùn sùn tó raise ọwọ́ ẹ̀ kí tìpọ̀wẹ́ lásán kó ọ̀rà kàn mí báyìí ọjọ́ yẹn ló tán fún. ṣé mo sọ fún ẹ lẹ́nu géètì ẹ̀ mo sọ fún ẹ pé kó máa lọ ilé adéyàn tó máa bá a ṣe é sí. ẹ eh, sweetheart ẹ eh, nǹkan tí mo jẹ́ ajá mi kò lẹ́sẹ̀. I am stupid ẹ jẹ́ kí. àṣé èèyàn lásán èkejì ajá ni ẹ. sọ́mọ epo ti dá wàhálà ẹ̀ lé wọn ni bí wọ́n ṣe wà yìí ó ti sọ fún ẹ pé òun fẹ́ sẹ́wọ̀n kí wọ́n wá sá lẹ́wọ̀n twenty years èmi tí mo mú débì kí wọ́n sá mi lọ́dún kan tó rò pé màá fi tinú fẹ́ dọ̀lọ́ ìní bá gbogbo àwọn lọ́ọ̀yà ìní bá wọn fa wèrè ni. o tí mọ nǹkan tó lè ṣe ṣé orí èṣù tó ti mọ tipẹ́tipẹ́ ó sàn ju áńgẹ́lì tó ti mọ. sọ́jà jẹ́ to stay away from this woman how many times. ọmọ tí wọ́n bá ń báwí tó ń wa ròkè ó ṣetán tó fẹ́ parun ni. Ah, kò ní parun. àwọn ọmọ Fọlákẹ́mi yóò kì í ṣe ọmọ dáadáa. ìjọ Dọ̀tun ni mo béèrè. Dọ̀tun ìwo ìjọ dọ̀tọ̀ ọkọ yín. ọkọ mi lè ṣe bẹ́ẹ̀ yẹn pé. <laughs> anyway Cynthia lórúkọ mi girlfriend Dọ̀tun dẹ̀ ni mí. ṣẹ́rí pẹ̀tẹ́ ń wò yẹn òun làkọjá òfin òun dẹ̀ ló kó gbogbo ayé já. one point five million million. Mhm. fún mi ah. kí fúra jà sí ṣọ́ọ̀bù kí ló ń jẹ́ lọ́sìn mi náà ọ̀rọ̀ yìí tí ń dàbẹ̀ gbọ́n jẹ́ lọ́sìn mi o. wọn aláìda olóòsì ni àwọn ọmọ tí wọn ń pè ní Dọ̀tun yìí irú mọ́tò yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò lè ní pé òjò gbà ó àmọ́ mọ́. Ojo. The doctor just confirmed your wife. Pregnant! I'm pregnant. You're what? I'm pregnant. travel ẹ jẹ́ ń bá yín gbé epo níbo ni ẹ dúró na ọ̀nkú lámìdé ẹ ń bo ni gbogbo yín ń kẹ́rù lọ báyìí ẹ bá mi sọ̀rọ̀ ọ̀nkú lámìdé mo lè ń kó gbogbo ẹrù yìí lọ ṣé gbogbo àṣẹ ń ṣe bíi fámìlì nínú ilé ìkó tẹ́yìn lọ́rùn tí gbogbo ẹ̀ ń dùn mọ́ra wọn tẹ́nìbodè mo yàtọ̀ láàrin èmi àti yín gan ẹ bá fẹ́ fi mí sílẹ̀ ẹ fẹ́ máa travel lọ àbí tí mi ò tún mọ ibi tẹ́yìn lọ́fẹ́ kí n máa ronú kó dábẹ́ wọn ń ṣayé bẹ́ẹ̀ o. àǹtí jùmọ̀kẹ́ kò lè tó báyìí ah, ah mo kàn fẹ́ lọ fún free eh, business trip ní just a week ká tó wí ká tó fọ̀ àti dé padà. ẹ eh? ká tó wí ká tó fọ̀ ọ̀sẹ̀ kan àwa jèmi nìkan nínú ilé àǹtí láwùmí ṣó dáa bẹ́ẹ̀ táwọn pẹ́yìn náà di gbàdà gbogbo yín ń lọ àbí kó dá o ẹ̀ẹ́n. àǹtí jùmí ẹ wò tẹ́gbọ̀n mi bá ti máa lò more than a week èmi máa wálé ṣó tán. ẹ máa wálé lẹ́yìn ọ̀sẹ̀ kan ẹ wá ní ti ìyàwó tẹ tún fẹ́ mú dání. kí ni ti tèmi ẹ̀yin náà ti mọ wa ti tèmi tẹ́lẹ̀ o wípé tí ìgbín ọkọ mi bá fà báyìí ìkárà wọn máa tẹ̀lé ni nítorí wípé ẹgbọ́n nǹkan tó sọ ó ní one week lòun máa lò ṣé ẹ̀rọ pé nìkan lè ṣẹlẹ̀ within one week kí wàá fi ọkọ mi sílẹ̀ à kò jọ o ẹ wò mí ò lè jẹ́ kí omi tẹ̀yìn bọ ìgbín mi lẹ́nu ni mo ṣe lẹ̀ mọ́kọ mi. ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan ẹ wò kọ́sẹ̀ kan tó pé ẹ máa fi fóònù disturb yín o títí <laughs> bàdé rí yín lẹ́yìn ọ̀sẹ̀ kan ẹ wò ẹ ẹ ẹ ro dáadáa ẹ má fèmi nìkan síbẹ̀ o àbí kí n máa tẹ̀lé yín lọ ni. Ah, ah, ah. aláàbí pẹ̀sẹ̀ ẹ má wọrí màá mẹ́sàn pé kò lè ju one week lọ. ẹ àǹtí láhùn mi. ẹ wọ ẹ máa lọ ẹ máa lọ ẹ ṣe pé báàgì yóò fẹ́ kẹ́ ẹ lọ báyìí. bàbá mi gbé báàgì mi jọ. káàbọ̀. ẹ gbà ẹ má wọrí àní pẹ́. ẹ má pẹ́ o ẹ̀ ẹ́. ẹ ni wọn máa ronú nsìn. fún wa ní jìn ok èlò ló bóyá two point eight kìí Olamide. Mr. Yes, boss. Madam, good to see you. I'm still in shock. In fact, you're the last person to expect to marry me by. I mean, we just moved in. Same, same, same, same, here. Can I watch him be? Actually, it is literally going to be three weeks. You don't say so after a stressful working day mo kàn pé ká wá relax ká tó lọ sí bed that's why we are here mm-hmm. how come how come tí mo ti meet all those while. <laughs> ṣe kó débi báyìí ni as a matter of fact mo ṣẹ̀ṣẹ̀ ń gist ẹ̀ wípé it's a nice place and the place is so nice because àwọn àbíta kò lè hang out you know. and then they ti wá sí the right place because i'm the owner of this gym. wow ẹ ti understand mo kàn kọ́ pé anybody tó bá fẹ́ gym around and all those things as a matter of fact the the estate opposite this hotel estate yẹn tẹ́rù here. it's mine also ẹ ti understand this hotel is also mine ẹ understand so mo can open gym ní everybody bá gym to bá our feet. they can come in. it's a beautiful place. so good to see you people and sometime ago nígbà tí kìnìún yẹn ṣẹlẹ̀ they don't understand okay. I, I came around the office I saw uh, what's this guy's name um, that driver Look more, look more. rí look more. bèrè yín and he said we mentioned or more really want to go to solo, but. But also maybe you know around or something. I don't know. When I see around. Oh, that's true, that's true. A lot of things happen, seriously. Ah, I'm not around. That's just the truth. A lot of things happen then. wow. So good to see. It's a small world. It is. Small it is small. seriously. Like seriously. Shamu, Mr. Amide. Yes, boss. timba n bá sọ fún stepping stone as a pace setter everything Fun, nǹkan tí mo dà lé would you believe me how do you mean all of a sudden have you forgotten sack sack later, lọ fún mi sack letter ah, ọ̀gá kí ni mo ṣe láti deserve sack later. nígbà tí tí broda ẹni pé kí n wá sí headquarter I didn't know he was gonna give me a sack later. after all my explanation after everything I explained I, I, got, I got to the head office tó start pẹ́tùmù lè débẹ̀ second kan pè mí ni ó lè pè mí later yìí i open it mi rẹ̀ ipò ti sack mi mo try try try try try try try Like láti pè wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n gbé kọ́ wọn what is this what have i done wrong what have i done wrong after gbogbo sacrifice after all the years i put in in this company just to pe mo wa mo wa office for three days and mo dey no attend see see sick dad mi ni see mo explain now where do i get money mo ma ti ro ti ma gba fi tọ́jú dáàbì tó wà lọ́sítù àbọ̀wọ̀ àbúrò mi mẹ́ta tó wà yunifásitì àbí fámìlì tèmi how do I get where do I start from mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ ti lọ start ẹ jọ ẹ bá mi bẹ̀ wọ́n apá tó bá ti fẹ́ fún mi pọ́lísì kọ́ sack kọ́ suspend me is better than sacking me. Uncle Chinedu, please take it easy. You understand his personality. He doesn't take anything anyhow. Oh. Èmi ni mo lè gba anything. He doesn't take anything. Ẹ jọ̀ọ́. Uh, immediately got the sack letter náà ti pè me, and I've been trying to talk to him Man, he's not listening I don't think there's anything I can do for now. Ha! Ah! Understand? You, you have to understand the kind of person he is. It's not everybody that will be like me. But let me see what I can do to help the situation. Ha! Ah! Mr. Chinedu, take it easy. Ibi mo ti pé mo wá ṣe níbi ẹ sáàsì náà. Ibi tí mo tún wà nínú lọ́wọ́ sí pé mo Mo tọ́jú dàbí lọ, ibi tí mo tún wà nínú lọ́wọ́ ṣe yẹn sí. Oh. Just take it easy. Hmm? well, you can manage this, at least for a start. Because tó bá fi ipò lè ṣe kò little amount of ń Sir, you, you give me a check for two million naira. Yeah, two million naira. Two million naira lẹ́kọ́ síbẹ̀ sir. Ah, sir no no no no no actually you know kò tó yẹn kò tó yẹn it's okay it's okay understand you are you have served this convention Thank you so much. at least you can start a new life with this it's okay it's okay it's okay. ẹ ṣe wọ́n dúpẹ́ ẹ ṣe. be a man be a man be a man. Mr. Chairman. Yes, please. I just want ní observation kan. Mo notice We have been on our seats for the past thirty minutes and my UTD, ò tí ì dé. Mi ò rí reason tá a ṣe kàn máa jókòó síbí báyìí tá a máa dúró lẹ́yìn tí a mọ̀ I must tell you, I, I thought uh, we all agreed pé kí meeting ni kò hold lẹ́ni. So why the delay? Ah, because the gan ṣe pé wọn lánàá tí mo ṣe rán wọn which means intentionally ló decide wípé òun máa keep wá síbí báyìí knowing fully well he's not coming around. wọ́n dẹ̀ mọ̀ pé meeting yìí ò lè hold láì ṣe pé mr chairman yes please Money suggestion come. why not call him. oh all this way bá ti ṣe ń sọ̀rọ̀ látẹ̀kùn ni mò ń pè é gbogbo switched off ni but let me just try for once more. Mm. switch off. Good afternoon, sir. Good afternoon, how are you? Um, Director ní kí phone fún sir. Director? Yes, sir. That's strange. Can I leave, sir? Yeah, you can. No way! What rubbish is this? Kí ló happened? Oh, take and read. You are not fúnra Ah, kí ló ṣẹlẹ̀ náà. ṣé màá ní mad ni. kí ló ṣẹlẹ̀ kí ló wà ní lẹ́tà. nǹkan tó wà ní lẹ́tà yìí sìn ó ń yé wa wípé wọ́n ti dissolve board of directors. that's What? not possible it's not possible. and as a matter of fact saclet àwọn ìwé ti gbogbo akátá ní ọ́fíìsì wa. what. when did we arrive at that. but ibo ló wà ń gbà tá à ń bá pọ̀ sí ẹ̀ ṣiṣẹ́ i wonder báwo lè máa dey dissolve board just like that it's not possible it's not done. ọ̀gá state adé ó máa need kẹ́ ẹ tètè wá àkànṣe sí kó tó circulate gbogbo system ìyẹn ò ní dáa rárá. ẹ̀yin èèyàn mi ẹ ṣe sùúrù èmi á gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí màá dẹ̀ gẹ́gbà sí. Mr. Chairman ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó ní ẹnu mi with all due respect ṣe rí gbogbo ìgbésẹ̀ àbíkan a gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ tó wà lẹ́yìn we need to take this thing up legally. Yes. And we must fight it to the finish. Ah, ah. Yes. Lẹ́yìn ọdún mélòó. Excuse ah. me. Excuse this is not done. No, no, no. Excuse me. All right. Do I get your attention? I'm in control here. Mo sọ fún yín, mo ní I'm taking a step on this and I'll get back to you people. You don't need to get frantic for now. And that ends the meeting for today. Okay. Uh, say, Ọláyẹmí mo kà á of course but ṣòro <laughs> kò lè ṣe bẹ́ẹ̀ yẹn ṣá ṣòro kò lè ṣe bẹ́ẹ̀ yẹn but come to think of it ṣé o rò í pé o lè fẹ́ mi ní this kind of letter o decide láti fúnra rẹ̀ sack all board of directors. èso bíi tèmi wá ni. opinion yín ni ẹ̀yin fi pé kò yẹ kí n ṣe dáadé. <laughs> excuse me Ọláyẹmí ẹ kò dáa come to think of it ṣé a ní common interest kankan kò sí any mutual understanding between myself and you. ìyẹn tẹ́lẹ̀ ni mutual interest àjọ níyẹn was before the incident of my father's death. Yes, but after my father's death, automatically agbára ẹ̀ bọ́ sọ́wọ́ mi and generational growth ni. Daddy behave by omi pé wọ́n máa behave by style dáàdi tèmi ni pé is very soft and lenient. èmi opposite lèmi mo wà hard very very hard and straightforward disciplinarian lèmi bẹ́ẹ̀mi ṣe fẹ́ ìjọba tèmi nìyẹn hard ni omi tuntun tó ti rú yẹn ẹja tuntun ló jókòó yìí pé àìdíà tí ẹ̀yin máa fi ń jókòó tẹ́ máa sit several days on simple decision tẹ́fẹ́ take ní growth company èmi wá wò pé ẹ ti dàgbà jù ni ẹ ti jẹ̀wọ́ jù ìwọ̀nba tẹ́ jẹ́ ẹ dẹ̀ ti tó yín jẹ́ kí n gbé young minds tó máa lè máa ronú bí èmi tó máa rẹ́dà àti listen sí mi because èmi tí bá ti sọ pé bó ṣe rí lélẹ̀ kò sẹ́ni tó bá bá mi dùn rigidity ni kò sí flexibility lọ́rọ̀ títí mi mo dẹ̀ pé èèyàn nílè flow because wọn ò fi kọ́ yín bẹ́ẹ̀ so àwọn tó máa yé ni mo gbé síbẹ̀ yẹn. Hmm. bẹ́ẹ̀ ọláyẹmí. yes. màá sọ nǹkan méjì péré fún ẹ àkọ́kọ́ ìjọ tí ọ̀bọ ti ń tẹ̀lé ọkọ̀ kiri kò jèrè rí mm-hmm. bẹ́ẹ̀ and ewúrẹ́ torí yẹn ìyà ló máa ń jẹ̀bọ̀ ìsọ èrè sórí decision ẹ̀ tó take yìí you are coming back to regret it wàá regret ẹ̀ débi pé àwọn tó pera onílọ́và ṣe tó rò pé àwọn nífẹ̀ẹ́ má bẹ regret. mo mo láìkí èèyàn má respect yín nítorí ẹ láwọn òwe lẹ́nu ẹ ń pòwe ẹranko níwájú èèyàn. eh that is because you are one of them ah. that is why you are behaving just like them. okay ẹ wò wọ́n nìkan pé mo fẹ́ fún yín bẹ́sẹ̀ pé mi lánìmọ̀ ẹ̀ mo gbà ọ́ tí ẹ bá fẹ́ kí n exhibit animalistic tendency tó wà nínú mi hmm, kí ẹ tó lọ ní èní kúrò ẹ everything tí ó bá belong sí yín tẹ́ mọ̀ pé máa miss because tí ó bá máa fi di ọ̀la ẹ lè má lè wọlé mọ́ bẹ́ẹ̀ ni tí ẹ bá wá try to wọlé that animal in me màá wá gbé jáde fún yín. ẹ no problem kò sí wàhálà. màá wò wá ọ̀bọ àti wúlé fún yín. Hey, then you face the repercussion of being an animal. Wow, the nice place lọ níyì o. Yeah, it's very okay, oh cool and calm, I like the area. But ṣé o ń gbádùn Port Harcourt ṣáà? Ah, man, Badako at first kò fẹ́ easy but I'm getting used to it now. No, it's a lovely place. Uncle Chinedu, ṣé wà okay? Hey, eh, Wumi baoni, I'm fine, fine. Hey, wo, Emma, má bínú pé mo fẹ́ Finish yín lẹ̀ We Ó meeting because tí mo to attend. Màá rí yín later ṣẹ́gbọ́. Okay, no problem, no problem. Àríra ẹ. Má pẹ́ o, má pẹ́ o. Kò ṣọ́ra fún traffic room, ọ̀la o. Uncle Chinedu, ẹ kú jẹ́kọ̀ọ́. Yeah, yeah, wa. Ṣé kí n máa ń ah, No, no, no, no, no, don't do that. Èyí tó ṣe yìí ah, ah, ah, ah bàrà wa. Yeah. Báwo ni mo dé? Ah, madam, thanks for the drink. Ẹ ṣe gan. Ah, Kẹ́ tó wọlé gan, she enjoy new vicinity But I can tell because mo rí pọ̀ kan dán oh. It's all good. Thank you. Ẹ ṣe As a matter of fact, the environment is beautiful. It's so calm and peaceful. Oh, wow, very nice <laughs> That's good. It's good to know. Oh. Uncle Chinedu mo fẹ́ opportunity dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ help tẹ́ ẹ rẹ́dà sí family in fact I appreciate yín gan ni mo dẹ̀ mọ̀ wípé Ọlọ́run máa bless yín mọ́ ni gbogbo tẹ́ bá dáwọ́ yín lé báyìí ó máa yọrí rere ni ẹ wò ẹ má jẹ́ kí n tàn yín kò sí nǹkan ẹyọ kan báyìí mi fi sílẹ̀ tí kò sọ fún mi he tells me everything ẹ ṣé mo dúpẹ́ gan ni may God bless you. <laughs> Uh, madam ẹ ṣé púpọ̀ náà ọ̀rọ̀ yóò lè yé yín you see fún nǹkan tí mo dà lẹ́nu your husband dey Olamide òun gangan ni genesis ẹ you understand there is no way I would write my success story today kí orúkọ ẹ má wọ kò possible as a matter of fact you are the luckiest woman na ọtẹyẹ nẹẹkọ you are the luckiest woman with the most wonderful husband i'm very very caring too o mọ̀ yẹn pa right so nǹkan tẹ́mi mi like kò ṣe fún mi ni pé on my behalf kò yẹ kó bá mi dúpẹ́ lọ́wọ́ o ti understand that's just thanks to God so for every success story ta ma kọ later even now and whenever. anyways in all things we should give glory and thanks to God because I believe pé everything work together for good. of course and everything to see the success story i get wow. that's it. Mm-hmm. <laughs> ẹ wo. Mm -hmm. um, ẹ má ní mo fi ń mi fẹ́ padà sí kitchen. o oh, bá ọmọ tí má pẹ́ no problem. okay because i'm already hungry. Mr. Chinedu. Mm. Oh, spirit of correction, Chief Chinedu. No, no, no, no, no. well, <laughs> maybe yeah. yeah. Well, Chief Ichie Mazi Chinedu. Ago. Yeah, yeah, yeah. One now, do. Igadi, Igadi. Um, lóòótọ́ ni, Chief ni mí, future Chief ni mí. O ti understand? Mo bá jẹ́ Chief at the end of this month but a máa shift gbogbo ẹ̀ sí next two months so mo why because nǹkan tí mo bẹ́ẹ̀ discuss yẹn nípa allocation tí mo get mo máa need on supplies kan láti company kan ní Germany ní Frankfurt I told you something like that. yeah you do. good good company yẹn pè mí lálẹ́ àná ó tún wá send message lọ sí you know, mailbox mi people need me urgently kí n wá fún meeting ní Frankfurt. that's good. you know to seal everything and um, mo um, dẹ̀ make up mind mi pé ìwọ wa ní láti prepare àjọ máa lọ Germany yẹn wow that's a good news that's a good news. àjọ lọ ni o. yeah yeah sure. kó má lọ di time kan ní lọ we are going together. ooo kí ni mo ń ṣe you know I can do anything. yeah cheers cheers yeah. thanks. ẹ̀yin nìkan lèmi lè pè ní bàdó ẹ̀yin ni bàdó of all bàdó tẹ́rí tẹ́ bá ti mí sí mi lára báyìí bá ti fẹ́ wọ̀ gbòòrò máa ń dàgbòòrò gidi gan ni ọ̀la yìí làwọn fi ń mí o èmi ò mẹ́lò mí mọ́ o. ẹ bó ṣe wà ní ẹ ṣọmọ pé ibi tí ó bá ti sílu la máa jìyàn tó lórí owó ẹ tó bá ti pọ̀ èèyàn kì í wọ̀ ọwọ́ owó ẹ wọ́n máa ń nọ ni. a lot máa kàn wọ owó wọ́n máa ń wọ̀ ọ́ ọ̀sìn ni máa ń nọ ni máa ń nọ ni owó yẹn wà ó wà ń bẹ̀ ẹ́ ní di anytime so ẹ máa gbádùn ẹ bẹ̀rẹ̀ ni o tọ́ba àti ìṣèkọ́ tí mo fẹ́ ọmọ agbádùn ìrọ̀ nígbà rẹ̀. ẹ gbọ́ ẹ tiẹ̀ ní sùúrù ẹ ní láti sọ̀rọ̀ jìnnà tẹ́ gbọ́ tẹ́ rọ́mọ tá a gbé fún yìí òun náà pè ní kótakóta tẹ́rí kótakóta tẹ́ bá ń gbọ́ nígboro kì í ṣe fáwọn ẹni ọ̀dà tẹ̀sìn ni àwọn lọ́balọ́ba ló ní. eléyìí yàtọ̀ sí àbẹ̀tà pass my neighbor kì í ṣọmọ èkó ẹ bá dé pọ́tà ṣeré ńláàdì báyìí ẹkọ béèrè orúkọ ẹni wọn gbé ń délé ẹ eléyìí kò tún wá fẹsẹ̀ kí ló ń jẹ́ sẹ̀ tẹ bá ń tó ń jẹ́ bẹ́ẹ̀ ivu spirit lọmọ mi wá. the best. Yeah, open my way now, give me my chance. Open my door and let me be going. I'm in your bank and shout like a lion in the jungle. I'm in your bank, I make a pro like a tiger. Now me be me, I know be them, aka angel of God. Where they did they talking about me? So I'm too bad, I'm too rascal. Me Oh, that's my girl. Glass latest album ọkùnrin tó ń n ló ti jù fún yín tó ti ra that's how it is it o tó fi dé gbòòrò náà fi mọ̀ ọ́ pé mo gbòòrò kó gbọ́ káàkiri àgbẹ̀ iná làdúrà wa náà tó wòye bá dẹ̀ dùn náà àjọ máa jẹ́ náà ni ìyàwó mi nà lọ́ọ́ mi gà. boyfriend nítorí ó ti ẹ̀ máa gbọ́ ni ìwò ó máa gbọ́ bàjẹ́. baby you know what you know what say i need to question why mo mọ́tà tó máa sáyìn náà wọ́n á tó dàbà di sáyẹ̀ntì lásán báyìí ọ̀gá mi ti dúró nìyẹn ìjọ efu wo ṣe àdúrà tí mo gbàdúrà fún ipe wọn àtàwọn wíṣkì ọlámìyé rézò wọn àti wàhálà ìbùkún náà. ń bọ̀ jẹ́ ń jẹ́ sáwó náà. mo ń tètè ẹ̀ nìyẹn o débẹ̀ <laughs> o dùn débẹ̀ tó tó bá ti fẹ́ mọ bó mo ṣe dùn tó wàá kàn ra ṣe báyìí ni yọ̀ ọ́ dùn àtàtò wọ́n tún ṣe ìjìnà sọrí wà mẹ. báwo rí sórí èmi mo lówó ni o sóríire hmm? má sóríire ọwọ́ ẹ ló wà bó bá ṣe fẹ́ sí mi bó bá fẹ́ ló fẹ́ ṣe ni o ti débi tó ti máa sóríire ìwọ sèmi tó wù ẹ ó wà lọ́wọ́ mi dáadáa kì í ṣe pé wọ́n bówó lé o wọ́n bí mi sínú owó ni mi ìbá ń lé kankan wọ́n bí mi báyìí bá ṣe bí mi ẹ̀ wà lápò gbogbo wa sáyé ni tó ti yẹ máa bù mí bẹ́ẹ̀ ni fọ́tò kìnìún sílẹ̀ tọ́lẹ́ máa fà báyìí máa bù mí mo náwó ẹni hà to the tenth generation tí bá bímọ tọmọ mi bí ọmọ tí ọmọ ọmọ mi tún bí ọmọ kọ́ máa kọ́ lọ ní tenth generation tí wọ́n bá ná fifty million ní one one hour eh, of three sixty five days kò lè tán bẹ́ẹ̀ ni anything máa tó tẹ̀lé orúkọ mi sínsìn owó la rí owó la ná owó ń gbélé mo fẹ́ máa tẹ̀lé orúkọ mi bẹ́ẹ̀ sí so ìgbádùn ló wà wọn ní mọ́tò ló ń lò mọ́tò wo ló ń lò yẹn. evil spirit ni sá. evil spirit evil spirit ẹ máa ní kí wọn lọ ta ewédú ní nine twelve ni. bẹ́ẹ̀ ni evil spirit àwọn àwọn àwọn ọmọ èṣù ló ń lò ẹ máa sọ ẹbẹ ọmọ ọlọ́run sìn máa ra angel spirit fún ẹ. bẹ́ẹ̀ ni ọmọ ọdọ́bìnrin angel spirit ó ṣe fún lórúkọ ni two thousand and thirteen model of range pot. wow <laughs> thank you sir. bẹ́ẹ̀ni thank you sir. ó ní fíríjì nínú wàá kàn ṣí níbi ìwà dẹ̀ máa mú nǹkan tó ṣẹ̀wọ̀n lọ ni gbàgbọ́ ẹ sọ fún ẹ bẹ́ẹ̀ni tó bá lọ kí mi jù máa sọ́ra mi di mo ṣe máa sọ mi yìí ẹ máa pínyà máa kówó sáàrin ẹ tinubu àdé bíbí ju mo lè sọ bí di ilé ibi tó kólẹ̀ kí wo kí wo everything máa kọ́ máa kólẹ̀ máa wọrí ìgbádùn mi fún ẹ ọmọ tó máa ṣe fún mi wọ́n lé sí láàárọ̀ là máa fi báyọ̀ a máa ń gbé sport yẹn wá. wàá ti kọ orúkọ ẹ wàá kọ orúkọ ẹ a máa send text a máa send ẹ wọ́n á bẹ prepare ìwé ẹ kí la kí máa ok máa fún ẹ ní portal one ni máa kọ sí pé nọ́mbà thank you sir sir má ṣe fẹ́ sí. sir ṣé tiẹ̀ kí tó meet náà ti ròyìn fún mi but mo ti wá meet yín tán mo ti wá kí bó ṣe sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí thank you so much i'm really appreciate it. o ti rí nǹkan kan ṣòro ìwé tó ń sọ ọ́ sí ti máa náwó pẹ̀lú ẹ̀ tán wàá máa sọ ànàgó ànàgó ni òun máa tẹ̀. ṣó ti rí bébì kí ni mo sọ fún ẹ mo ní máa tẹ sí gbádùn máa tẹ sí rẹpẹtẹ wàá wà ọ̀rá ẹ̀ oríṣà màánù mi kò mọ owó náà níwà jẹ́ ká kán lómi. kú síbi tó bá ti yẹ ó ti yé ó yá. ẹ gbádùn láìpẹ́ tó o bá lóye ń ṣẹlẹ̀ ọmọ kó láti máa bẹ̀ ẹ́ náà tó máa ń láìka alájòkó lé àbálásùn lè wo máa ń láìka náà. ẹni wọn tó bá ti fẹ́ ni máa fún yín. ó di gobe. máa gbé níbi tẹ́lẹ̀ rẹ̀. a ṣe <laughs> mo lè fọ tó bá yẹ kó rí mi wú jù máa change range sport yẹn sí range range range athletics wọn ti ṣe máa lọ sí company yẹn gangan máa ní kó máa change orúkọ yẹn máa dẹ̀ sanwó. thank you so much. yẹn yẹn ló pè ní costume build kì í ṣe custom o. báwo ni ṣé wàá ok ṣé mi lẹ́nu message. yes um, man kan ló wá tán nípa àwọn fẹ́ ta truck and the type of truck náà tá à ń lò ní company wa ni ok ṣé tuntun ni àbí kí ni condition drugs yẹn. ẹ eh, ni wọ́n wọ́n ṣàní pé fairly used ni fairly used ni wọ́n ṣàní ìdòwò on emergency that's why ìtàn ṣe fẹ́ tà kúrò nílé bí kò lè rówó. wípé wọ́n ní ìdòwò on emergency it's not a good reason for me láti ra truck yẹn understand and mind you sorry when it comes to fairly used ẹ̀rù máa ń bà mí because ó lè jẹ́ stolen vehicle well mind you tó máa sọ pé papers àwọn pé wọ́n lè lè defend ẹ̀ tó bá ní nọ́mbà wọn lọ́wọ́ pè wọ́n fún interrogation kí màá tán jọ sọ̀rọ̀ tó bá dẹ̀ wù mí màá rà but mama i'm is being careful about such business all right never tó bá ní kọ́ wọn nọ́mbà wọn kò pè wọ́n. yes i all right. ṣé ẹlẹ́ni tó fẹ́ ta truck for wa ni. yes àwọn. mọ́nẹ́jà yín ni àbí báwo. rárá o ọ̀gá wa ni. wọ́n lọ ga pátápátá bíi. bẹ́ẹ̀ ni sá. níṣẹ́ mọ̀ wọ́n ni. láìmí. bàbá. láìmí. láìmí o àṣé lóòótọ́ ǹdá ní òpè rẹ̀ lẹ́rù. àṣé lóòótọ́ lóòótọ́ ńgbọ́ ọba yábọ́ pẹ́ bọ́yá òkè tí ọ̀ka wọlé rí ń gbà látẹni ẹ̀ ńgbọ́ ọba gbàgbé ìbò sí láẹ̀mí ó sì fi ìwà pálapàla ó sì fi bàrẹ̀ láyé jẹ́ ah yorùbá mà kárí o káàárọ̀ òjíire a sọ̀rọ̀ bí ẹni wosẹ́ wọ́n ní ilé tí ń tòrò ọmọ àlè ibẹ̀ ní ìdàgbà ọ̀rọ̀ ni ó bí n bá sọ nǹkan mi mọ́ ó yẹ kó yí ọdún mo ṣe sọ lọ mo sì bọ́ níbọ̀ kòkò mò ń fi rọ́ pamọ́ ọ jẹ́ èèyàn ọ yáre ó ṣe dáadáa àṣé èèyàn kọ́ ni ọ́n aṣọ kan fáwọn èèyàn búra ni ẹ̀ òní lọ́ọ́ gbọ́ n ti ń gbé wùnùwùnù nínà tèmi lónìí lọ́ọ́ gbọ́ sórí gbogbo ògbésí ayé ẹ tó fi rí báyìí tẹ rí bó ṣe rí òní lọ́ọ́ gbọ́. ṣé o ti jẹ́ wá. ẹ̀gbọ́n mi ẹni sùn ẹ̀wọ̀ ẹ̀dá pẹ̀lú sùn gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń jágbe mọ́ ó ní ìyìnbí máa ń jẹun láyà tóun ò lè sọ fún yín ẹ dákun ó sì wá wí fún mi ní ìsìn ó ní àwọn àgùnbánirọ̀ tó wá ságbègbè wa ń hà pé ìkan nínú wọn ló fóun lóyún ó sì lórúkọ rẹ̀ ń jẹ́ káyọ̀dé. àgùnkí ńlá. yẹ́n mi rí ni àbí gàmbàrí àgùnbánirọ̀. bàbá rẹ̀ mo máa ń bá sọ̀kò kí n gbọ́ ìyàwó yàwó fífọ́ lẹ́nu ni tó bá rí lè dúdú ni pupa ni a sì máa fọ ọgbọ́n lẹ́nu gbogbo ló ń ṣe káàkiri ṣe bọ́kùnrin làwa náà ẹ àwọn òṣèlú máa ṣe bóun ṣe ń ṣe mo tún bá sọmọ tó bá fẹ́ sọmọ olè lọ sí club gbọ́hùn kéékèèké ó fọ ìyàwó yàwó lẹ́nu ẹ wo ṣe waste life rẹ̀ ó ti tán nìyẹn ẹ. kí ni mo yìí ń sọ lánàá àbí kí ni mo yìí ń bá yẹn sọ lánàá lórí ọ̀rọ̀ olóbìnrin dé pé ká máa ṣọ́ra wa. Ah! ó Eh, ah, ó mà ga o ah, ẹ̀yin ọmọ ìdé yìí ṣáájú mo ṣe ń bá yín sọ̀rọ̀ tó mo ṣe ń bá yín wí tó ah, àtìgbà tó mọ ẹ pàpà wé sí láìba rẹ̀ ṣìnà ṣáá ni borí dúdú borí funfun borí pupa anything skirt òun nìkan ni kí ló dé ó tún ṣe ṣe ìyàwó oníyàwó ìyàwó oníyàwó ẹ̀yin eh, ó tán ó tán ṣèbó ti lu mọ́gùn báyìí ó ti para ẹ̀ dànù ó ti para ẹ̀ dànù ó mà ṣe o. ṣé ṣọ́ọ̀tà mo máa bàjẹ́ mo máa bàjẹ́ sọ̀rọ̀ rẹ̀.

ẹ̀gbọ́n mi hmm? ẹ̀wù ọ̀rọ̀ mà ti bẹ́yìn yọba yìí. ni wọ́n ti mọ ohun tá a wá ṣe àbí. wọ́n lẹ́yìn tá a wá àì ti kú lóòrọ̀. òkú nínú ilé. ìyá ń jẹ wọn wọ́n ti mọ wọ́n ti mọ ohun tí mo wá ìwá ṣe àbí ẹ ti mọ ohun mo wá. báwo náà ṣe rí mi. gbára àwọn tó kú kò ah! ara àwọn tó lè ọjà. ọmọ ó ti rẹ̀ mí gan mi ní fún ẹ èyí yìí wàhálà yẹn ti pọ̀ jù. ìwọ nìkan kọ́ ló rẹ̀ bó ṣe rẹ̀ yẹn gan-an bẹ́ẹ̀ ló ṣe rẹ̀ òwe má yẹ kí n tàn tó bá ti dọ̀la mi ò ní pẹ́ lọ́fíìsì yẹn. kí ló dé kí ló máa ń ṣe. Ah, ah. tọpẹ́ of course mi ní disappointed this time around jẹ́ sọ fún ẹ. ìwọ àti tọ́pẹ́ òun ẹ̀yin lẹ́jọ́ mọ̀. òun ọkọ tó ń ṣe aláwí tó ṣe gbà ẹ orógùn ẹ àmì mi ṣe. mi lè wà láláwí o. Ah, ah. wo ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ èmi ò ní lè máa tẹ̀lé yín lọ ẹ ti rí olóòtú mi ti ń bínú lọ́kùnrin. Rọ́mọkẹ́. kí ló ń ṣẹlẹ̀ náà. jọ̀wọ́ dá mi dúró síbí bàá látàárọ̀. ṣé yẹn ni. Rọ́mọkẹ́ o ó tiẹ̀ kí ń béèrè wa kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o. kẹlẹ wá ikọ̀ wá rí bẹ́ẹ̀ mo dẹ̀ máa ń béèrè yẹn bí òun yóò kí n jíṣẹ́. Hmm. wo ọ̀rẹ́ wa èmi jẹ́rìí Rọ́mọkẹ́ Rọ́mọkẹ́ máa máa béèrè wa ọláìwọlá ọ̀rẹ́ wa ni ò ní eh, bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. mo ti gbọ́ èyí tó bá wù yín kẹ́ wí àwa rí ẹ ná. ok ẹ ti lọ. Mm. ó dà wọ. ó dà wọ. alright o má bá yín. báwo dẹ̀ ni ṣé dájú òbí ni mo sìn. Ah, máa kí n parọ́ fún ẹ wọ́n ń bínú o wọ́n ń bínú gidi gan ni iṣẹ́ wọ́n rán mi iṣẹ́ gan ni mo ṣe láti rẹ̀ mo ṣe sáwá síbí báyìí. Ah, kò ń ṣẹjọ́ dáàdì náà àrí dáàdì báwí tó máa ń ṣe olórí burúkú olóṣì èèyàn tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ yàn rere jẹ́ olùkọ́sùn gbogbo tó ṣẹlẹ̀ yìí ṣó yẹ kí ìṣẹ́ wọn máa pàdé lábẹ́ gíbí báyìí ni èyí tó yẹ kí n máa wọlé yín straight away ẹ òbẹ́rẹ́ ló kọ̀ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ yìí. ṣeré o ò ní problem ọmọ tó ṣe ní problem má parọ́ tán mi tó bá ti parọ́ fún mi má wọrọ ìmá mo ṣe máa bẹ dáàdi bó ṣe máa fara méjì lẹ. Ah, ah. Rọ́mọkẹ́ ṣé wọn ò trust mi. Ah, ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀yin máa ń ṣe nìyẹn nígbà kọ̀ọ̀kan tó bá yá ń sìn ẹ̀ máa yọ ọkọ̀ wọ́. Rọ́mọkẹ́ try to understand me now ojú mi ṣé o trust mi ni èmi Ọláyíwọlá mi ò ever tàn yín látọjọ́ tí mo ti dáyé mi. ẹ ẹ ṣọ́pọ̀ ni ẹ ò tàn mí. mi ò tàn. <laughs> dúpọ̀ pàbọ̀dé tí a ò ní da ìwọ ìwọ ìwọ ayé mi ìwọ kí n bá sá òkò pẹ̀lú ọmọ àti kí n bá sá òkò pẹ̀lú ọmọ ayé rẹ̀ ò ní da wọ́n àwọn kò. ó dàbà òfò lọ́sẹ̀ àpọ̀mọ̀kẹ́ ah, lọ́mọkẹ́ adúrúbẹ̀gbọ́n mi ṣe kìlọ̀ fún ọ ṣé ò lè gbọ́rọ̀ ni ò <laughs> lè gbọ́rọ̀ láyé rẹ̀ èmi ò lè bá ọ bẹ̀.

Túnjí ni sà Ọláyíwọlá sà. Ọláwálé ni sà. ìwọ kọ́ ni mo fún ní pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá. yes sà. yeah ẹ fọkàn balẹ̀. ẹ má rí mi bíi ọ̀dájú ẹ má rí mi bí òṣìkà ẹ̀dá kan tí inú ẹ̀ le àbí oníjàgídíjàgan tí ò bá sí nǹkan tó ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ò kì í ṣe lásán ẹ jẹ́ máa wò ó ẹni tí wèrè bá pa yá ẹ̀ tó bá rí mẹkáníìkì á ṣe kí o àmèrè wàhálà tí àwọn ẹlẹgbẹ́ yín tó ń wọrọ aṣọ yìí Eh, alágùnbánirò àbí kí wọ́n ń pè wọ́n tí wọ́n ti fà síbi sínú ilé mi tàbí lágbègbè yìí kò jẹ́ kí n fẹ́ láti rí kankan nínú yín sójú bí wọ́n bá ń tì mí ní tìra mi. ṣùgbọ́n wọ́n ní tá a bá dijú ká bẹ́gi ń gbó àbẹ́yàn mọ́ èèyàn búburú ló dẹ̀ ṣe kí ni ló béèyàn rere jẹ́ fúdí èyí tí mo bá ti fi ṣe tí mo ti ṣe tó dàbí ká ni, mo ṣẹ̀yìn àbí ẹ ìkóniláyàjẹ ẹ má bínú ṣẹ gbọ́ ṣé kí n dọ̀bálẹ̀. <laughs> ẹ jókòó. ilé nílé yín ní agbègbè yìí ohunkóhun tí ẹ bá ti nà ọwọ́ sí báyìí ẹ ti mọ̀. ẹ ṣe sá. I really appreciate yín gba tí a fẹ́ máa bọ̀ ń bì báyìí ẹ̀rú bà wá gidi gan ni ṣùgbọ́n gbà tá a rí ta meet yín a rí wípé èèyàn gidi ni a dúpẹ́ gan lọ́wọ́ sá ẹ ṣe gan. láyọ̀lá ìwọ náà wà ẹ má bínú mo fẹ́ bá tọkọtaya sọ̀rọ̀ ẹ má bínú ẹ má bọ̀. ibẹ̀ mímí ti kó sókè báyìí. ọ̀rẹ́ wa láìwọlá ló kọ rẹ bẹ́ẹ̀ sá àbí bẹ́ẹ̀ sá. o fẹ́ fẹ́ mọ̀rọ̀mọ̀kẹ́. bẹ́ẹ̀ ni o gbà láti fẹ́ rọmọ kẹ́ tàlébù tàlébù. bẹ́ẹ̀ni sà. o ṣetán àti fẹ́ rọmọ kẹ́ tìṣòro tìṣòro. bẹ́ẹ̀ni sà. àbí nǹkan tí mò ń wí òye ọ ni kò burú ń bọ̀. ǹjẹ́ o ti fi ipò tó wà o ti fi tó létí. bẹ́ẹ̀ni sà mo ti ṣàlàyé everything sà. o ṣì gbà láti ṣe kí ni. dáàdi ṣé tọrọ oyún tó ní àbí. lóòótọ́. bẹ́ẹ̀ni dáàdi. Ah, ọkùnrin ni ọ ọkùnrin ni ọ. o ṣeun ojú ò ní tì ọ́ ojú ò ní tì ọ́ ìṣòro tí ó ga jẹ̀mí ẹ lọ elédùà ò ní gbé bá ọ ọ̀tá ò ní yọ ọ́ ojú ò ní tì ọ́ o àmọ́ kọ́kàn mi ò lè balẹ̀ kọ́kàn tiẹ̀ ò lè balẹ̀ kí tiẹ̀ náà ò lè balẹ̀ ká lè jọ gbégbé àná síra wa kí o lè súnmọ́ mi láì ní kọ́nu kọ́wọ́n ń jó lè bá mi rìnrìn àjò. ohunkóhun tí ó jẹ́ ìdè látàrí ìfẹ́ yín tí ó mú ìdí ìfẹ́ múlẹ̀ tí ò ní sí ìfurasíra ẹni ìjọ rẹ̀ ṣe tán àti bá mi ṣe. ok tó bá jẹ́ lórí ìfẹ́ mi àti ìrọmọkẹ́ ni ẹni tí tẹ bá ní kí n ṣe ni mo ṣe understand ni màá ṣe sà. o ṣe tán. bẹ́ẹ̀ ni sà. o ṣe tán. bẹ́ẹ̀ ni sà. pèké pọ̀ dalẹ̀ mú ọwọ́ òsì ẹ kó fi gbà mú ìwọ náà mú ọwọ́ òsì ẹ kó fi gbà mú. ẹ máa wí tèlé mi méjèèjì. èmi. èmi ọláyíwọlá ọmọlálọmí. Hmm, hmm. tí mo bá dalẹ̀. tí mo bá dalẹ̀. tó dẹ̀yìn ọ̀rẹ́ yìí. tó dẹ̀yìn ọ̀rẹ́ yìí. tí mo sọ ohun tí ń jẹ́ àṣírí tí ń bẹ láàrin èmi àti rọ́mọkẹ́ pèké pọ̀ dalẹ̀. pèké pọ̀ dalẹ̀. pàmí bó o ṣe é pèké. pàmí bó o ṣe ń pèké. pàmí bó o ṣe é pọ̀ dalẹ̀. pàmí bó o ṣe ń pọ̀ dalẹ̀ pèké pọ̀dàlẹ̀. pèké pọ̀dàlẹ̀. ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ohun tó ń fojú wọn rí fojú mi rí. ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ohun tó ń fojú wọn rí kò fojú mi rí. ọ̀yà ó kù wá. èmi rọmọkẹ́. èmi rọmọkẹ́ omíyalé. tí mo bá dalẹ̀. tí mo bá dalẹ̀. tó dẹ̀yìn ọ̀rẹ́ yìí. tó dẹ̀yìn ọ̀rẹ́ yìí. tí mo dalẹ̀ ohun tá à ń ṣe yìí. tí mo dalẹ̀ ohun tá à ń ṣe yìí. pèké pọ̀dàlẹ̀. ìwọ pèké pọ̀dàlẹ̀. pàmí bó ṣe pèké. pàmí bó ṣe pèké. pàmí bó ṣe pọ̀dàlẹ̀. pàmí bó ṣe pọ̀dàlẹ̀. ọ̀yà ẹ̀yin méjèèjì ẹ fìdí ẹ̀ kanlẹ̀ ẹ fìdí ẹ̀ kanlẹ̀ báwọn ẹ fìdí ẹ̀ kanlẹ̀ ẹ fìdí ẹ̀ kanlẹ̀ ẹ. Ah! ǹjẹ́ ọmọdé bá mulẹ̀ kì í mọ̀ o ǹjẹ́ ọba dalẹ̀ ni ọmọ ẹ filẹ̀ yóò ṣubú fún rẹ̀ níìsín bẹ́ẹ̀ ni ọ̀dàlẹ̀ ó sì ṣubú nù kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ẹ má bínú ẹ̀yin ọmọ bá ní ẹ̀fẹ̀ rí jì mí gbẹ́rú eléyìí ń bẹ mo ìpamọ́ àmọ́ ẹ rí bàbá tó bí òun ìṣe bàbá rẹ̀ náà ní í ṣe ni bàbá rẹ̀ ò lójú kòkòrò lónú mágùn nígbà tó fún yẹ ẹ lóyún ojú kòkòrò ni lọ́tà ń sunkún àsínú ayé tiẹ̀ bí n bá mọ̀ pé ó fi ìgbésí ayé ó fi ba nǹkan tọ́nà tọ́nà tọ́nà tọ́nà jẹ́ èmi ọba ti pa ọ́ntẹ̀ ńjọ́ tí wọ́n ti ń sọ lóko láti fọmọ àlè kan orúkọ rẹ kọ́ má bàa bẹ́ẹ̀ bí jẹ́ wá digi wọ́rọ́kọ tí dáná ẹrú ẹ̀yìn bàbá eléyìí tí mo fún ní oògùn láìwọ́ lákọ́lọ́run bá ń fọ́nrán kẹ́ a máa ṣe ìmọ̀lẹ̀ tí mo ti fún wọn jọ́ ni a máa ṣe ìmọ̀lẹ̀ gidi ni ìbí lè gún kí awo lè wo kí wo lè gbègbè ayé àlàáfíà kí náà wọ́n dàn lọ́jọ́ alẹ́ ni bí náà wọ́n bá sì ti dàn tó ìwọ náà kọ́ ní ìbànújẹ́ ìbí torí wàhálà òun náà lè pààyè ẹ̀dànù kí ìyẹ́ ó sì tó kú ó kúkú sọkún wá bá mi òun ọbẹ òun ọbẹ mo níbọ ọba bẹ ọbẹ pẹ̀lú rẹ ni o ẹ̀rù bà ọtọ panu mọ́ n bá mọ̀ nígbà tí jẹ́ ọbẹ̀ kí wọ́n ní ọbẹ̀ dànù àmọ́ rè tí ìṣó sọ ń náà ni ń gbọ́ tó sọ àṣọ báyìí kọ́tán ọ̀tàlẹ́sẹ̀ ẹ̀ wọ́n gbà mí ni ẹ̀ nine one four ni ẹ̀ nine one four ni. tèyí kọ́ tán sọ́tàn báyìí ó wá rí i pé ẹlẹ́dàá ìyá àti bàbá àwọn ọmọdé yìí ó sùn elédùà ò sì fékè kò kò fààyè gbọ́ dalẹ̀ gbogbo ibi tí ọba ti jẹ́ wọ́n jẹ̀bi ọlọ́run ti dá wọn láre agbójúlógún wọ́n lọ wá fi rẹ̀ tanis ìwọ ní torí ogun torí ogun àkọ́bí àkọ́bí àkọ́bí ìyà nẹ́rí nẹ́rí ọ̀ràn ṣé ọ̀sẹ̀kín ṣé ogun tó wà nítorí ẹ̀kú làwọn ìlà ibi wọn lówó dé ọgọ́rùn-ún ọdún bọ́ bá ṣiṣẹ́ ò lè kàn èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ àwa àtà dúkìá ńgbé alẹ́wìn sọba àkà tẹ́lẹ̀dùà tí ẹlẹ́dàá bàbá yín àtìyá yín tí wọn ò sùn tó sì jẹ́ pé òótọ́ wọn fi bára wọn gbé ọ̀tàn àtà ọ̀dọ́ rẹ̀ lọ́tà sí òun èsì ṣèyàn yọ̀rọ̀ bíi tiẹ̀ bíi ilé adìẹ kò ní ìrajà olè bíi irú rẹ̀ kọ̀tẹ́n ẹ wo iṣẹ́ tọ́lọ́run rẹ̀ mi mo ti jẹ àtìyá àti bàbá ọlọ́run lọ́wọ́ bà mí yọ̀bà ń fọ̀ràn kẹ́ wọn ọmọ ìyá yín ni o kì í sọmọ bàbá yín ẹ gbọ́ ọlọ́run ní sọ̀rọ̀ ọlọ́rẹ̀ ẹkún bẹ́ẹ̀ bá ti yanjú ẹ̀ sí ẹ bá mi ń lọ́bi ẹ bá mi ń lọ́bi. Ọlámídé. Ọláwùmí. Ẹ jọ̀ọ́, ẹ dáríjì mi. Ha ha ha!